Yoruba, Unit 45. For this and the remaining four units, the sentences of the dialogue are not presented in component words and word groups before the whole sentence is given. Accordingly, there is no dialogue for fluency in these units. Basic dialogue. Kó o ra nǹkan ọbẹ̀ náà. sì kó wọn sílé fún mi. kó o sì kó wọn sílé fún mi. ẹran eléèlò ẹran eléèlò ẹran sílè kan àbọ̀ ẹran sílè kan àbọ̀. jọ̀wọ́ má pẹ́ o. jọ̀wọ́ má pẹ́ o. n kò ní pẹ́. n kò ní pẹ́.